Exercise 1, columns 1 and 2. Popo. Popo memu. Ojo. Ojo memu. Ọlá. Ọlá memu. Ata. àtọ́ mímú olè olè mímú ọlá ọlá mímú ọlọ́pàá ọlọ́pàá mímú. Exercise 1, columns 1 and 3. Popo. Popo magbo. Ojo. Ojo magbo. Ola. Ola magbo. Otto. ọ̀tọ́màgbo olè olèmàgbo ọlá ọlámàgbo ọlọ́pàá ọlọ́pàá màgbo. Exercise 1, columns 2 and 3 pópó mẹ́mú pópó màgbo òjò mẹ́mú òjò màgbo ọ̀la mẹ́mú ọ̀la màgbo ọ̀tọ̀ mẹ́mú ọ̀tọ̀ màgbo. olè mẹ́mú olè màgbo ọlá mẹ́mú ọlá màgbo ọlọ́pàá mẹ́mú ọlọ́pàá màgbo. Exercise 1, columns 3 and 2. Pópó magbo. Pópó mẹ́mu. Ojo magbo. Ojo mẹ́mu. Ọ̀la magbo. Ọ̀la mẹ́mu. Ọ̀tọ́ màgbo. ọ̀tọ́mẹmu olè màgbo olè mẹmu ọlá màgbo ọlá mẹmu ọlọ́pàá màgbo ọlọ́pàá mẹmu. End of Unit 20.